mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúmọ̀ olórin ni ẹwàdé tí ó tún jẹ́ ìyàwó gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ sọ̀jí ọmọ́táyọ̀ bá àròyìn ṣe ayẹyẹ ètò orin ìyìn kan tí wọ́n pe àkórí rẹ̀ ní ẹwàdé family concert níbi tí ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí ti Islam àti òṣèré péjú pésẹ̀ sí bíi àtòrìṣe mega nine nine bùnmi akínlàánú omijé ojú mi adégbòdù twins ìyá ń Ghana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ orin àwàdà ijó àti ẹ̀rín òní ọjọ́ náà ẹ jẹ́ ká wo bó ṣe ṣẹlẹ̀. rédíò fọ ẹkú òjò sunday shine ẹkú oòrùn you sit down ẹkú ìjókòó you stand up ẹkú ìdìde you dey trek ẹkú ìrìn you do party yesterday dey sweet the next day ẹkú ìnáwó àná you wan do tomorrow ẹkú ìpalẹ̀mọ́ you no make am for life ẹkú oṣù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká olórin tàkásùfèé ní Burna eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gba àmì ẹ̀yẹ Grammy láìpẹ́ yìí bí ó tún ṣe gba àmì ẹ̀yẹ ẹni tí ó mèrè ṣe jùlọ lágbàáyé Best International Act níbi àmì ẹ̀yẹ Better Award 2021 níbi tí Burna Boy ti sọ àdàmọ̀dé gẹ̀ẹ́sì fi kí gbogbo àwọn ènìyàn tó sì sọ fún wọn wípé ṣé dáadáa lẹ́wà á wà dáadáa. And one thing I'm gonna do before I leave here, I'm going to teach you guys a little bit about where you're all really from. Yeah? Now, when I say, una dey there, una say, you say, we dey. Una dey there? We dey. Una dey there? That means, are you there? you are here thank you very much. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Láre Tẹríba tó ṣe sọ wípé ojo lòun o owó bá ẹnikẹ́ni ṣọ̀tá nínú iṣẹ́ orin pé òun kò kì í fi ọ̀rọ̀ tàbí ahọ́n sọ pé bí nǹkan bá ṣe rí gan-an lòun ṣe máa ń sọ àtóríṣe ló sọ ọ̀rọ̀ yìí láti dáhùn sí gbogbo ọ̀wù ọ̀wù eléyìí tó ṣẹ̀ṣẹ̀ rùn tán ní agodo àwọn olórin ẹ̀mí. ọ̀rọ̀ ilé ayé yìí gbàfọ́ Ọlọ́run ní sí mi o àgbàfọ́ ó gbọ́dọ̀ ó possible kó gun kó wá ológo ló máa ń lógun o olófo dẹ̀ ló máa ń sọ̀rọ̀ ológo bọ̀ bó pẹ́ bó yá ògo náà máa fara hàn ó dẹ̀ máa fara hàn dọ́jú alẹ́ ni so ibi tẹ́mi ti máa ń rí gboyà tèmi mi ò tiẹ̀ mọ̀ ohun tí mo kọ́ mọ̀ ni wípé ààlẹ̀ rìn kórí má mì I am not perfect èèyàn ni mímì ò ń ṣe ọlọ́run thank you ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje fọ́nrán fídíò agbábọ́ọ̀lù Jude Igalo àti ìyá rẹ̀ ló gborí ayélujára kan lásìkò tí màmá náà ń ṣe àárò ọmọ rẹ̀ Jude Igalo ẹni tó ṣetán bí ó ti ń padà sí orílẹ̀-èdè Saudi Arabia láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí orí ràn nínú ikọ̀ agbábọ́ọ̀lù tó ń gbábọ́ọ̀lù jẹun fún ìyá náà ni kò fẹ́ tètè fi ọmọ rẹ̀ sílẹ̀. Everybody's missing you, ah. General. No, no, just take picture, no talk. No fire. No, no, no talk anything. No, go. Never return. Na 8 o'clock today. Na 6 you go comot. Mama no wan make I go. Oh, no miss the flight. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin kàdífì ló ti fi ọlẹ̀ tó sọ nínú rẹ̀ hàn síta lásìkò tí ó ń ṣeré níbi àmì ẹ̀yẹ better award ti ọdún yìí bí ó ti wọ aṣọ tó fi ọ̀wọ́ inú rẹ̀ sílẹ̀ tí àwọn ènìyàn sì rí oyún rẹ̀ wípé oyún yìí ti tayọ o tí wọ́n sì wípé àsọ̀kalẹ̀ àǹfààní. Bitches love the type shit. I pull up my wrist, yeah, you want this some type shit. My ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń ṣe àpèjúwe Davido gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ àti ẹni tó nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ó ti fi àpẹẹrẹ mìíràn hàn lórí ayélujára nílọ́lọ́ yìí lásìkò tó lọ gbafẹ́ létí òkun nínú ilé kan níbẹ̀ ni àwọn ọmọdé tò sí nígbà tí wọ́n gbọ́ wípé Davido wà níbẹ̀ kàkà kó lé wọn níṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣeré tó sì ń jó níwájú àwọn ènìyàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ìyábọ̀ òjó ti wá sórí ayélujára láti takò ọ̀rọ̀ tí baba ọlọ́fà iná sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ wípé òun kò rí baba náà fín ṣùgbọ́n òun sọ fún wọn wípé òun kò lè dákẹ́ fún Yọ̀mí Fábíyì bẹ́ẹ̀ sì ni òun kò lè pa ẹnu òun mọ́ lórí ẹ̀sùn ìṣọmọ níṣekúṣe tí wọ́n fi kan baba Ìjẹ̀ṣà àmọ́ wípé tó bá jẹ́ pé ọmọ wọn ni ṣé wọ́n lè sọ wípé kí òun dákẹ́ èyí nìkan lòun sọ àmọ́ òun kò mọ̀ bóyá ó bí baba náà bínú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn onímàrúwá mẹ́ta kan tí wọ́n jí sìmẹ́ǹtì tí ó tó ọ̀ọ́dúnrún àpò ìyẹn three hundred bag of cement kó ní ilé ìkẹ́rùsí Santros Quarry Complex làwọn àbídèmí abdulrahim ọlálẹ́kan azeez àti ọpẹ́ lóyẹrú káyọ̀dé ní orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọwọ́ tẹ̀ wọ́n lásìkò tẹ́nìkan kẹ́fìn wọn tó sì ta àwọn ọlọ́pàá lólobó wípé wọ́n ń gbé sánmọ́ǹtì ọ̀hún gba inú igbó tí ọwọ́ sì tẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gba sọ́mọ́ǹtì tó kù sílẹ̀ lọ́wọ́ wọn wọ́n sì jẹ́wọ́ ibi tí wọ́n ń tà á sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ APC ló jáwé olúborí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n tó wà ní ìpínlẹ̀ Jigawa nínú ìdìbò alága ìjọba ìbílẹ̀ tó wáyé ní ọjọ́ àbámẹ́ta tó kọjá. ní nọ́mbà alákọ̀ọ́kọ́ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti fìdí ọ̀rọ̀ ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gómìnà Sanfara Bello Matawalle múlẹ̀ gómìnà ló darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ APC tó sì fi ẹgbẹ́ PDP sílẹ̀ èyí tí Bashir Ahmad tí ó jẹ́ olùrànlọ́wọ́ sí ààrẹ sì kí lórí ayélujára wípé káàbọ̀ sí ilé oníjùmọ̀ ìlọ fún ẹ̀já abalẹ̀ mẹ́wàá wá ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ́ni kejì lórúkọ tè ó dàbọ̀.